kó tó di kó mú yẹn inú sáré kì lọ́rùn ó oh, níbi tó lọ sáré yẹn kàtàkàtà tá ń sọ̀rọ̀ yìí wọn láì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ti jẹ́ ó ní òun ti ń di wọn láti jẹ́ òun ò rí yẹn kẹ̀kẹ́ kò sọ létí ẹni tó fún létí mi hmm. èdè yìí tó sọ létí èmi níjó ní kò rọrọ̀ kẹ̀kẹ́ sọ mọ́ kì í ṣe ti proud o ẹ jẹ́ ń fún yín lápèjúwe ẹ ṣeun <laughs> ń sọ ọ̀rọ̀ yẹn fún mi ó wá ní kódà gan-an àfa alágbájá ń ṣe wáàsí ìfẹ́ dárúkọ yẹn kankan ni àfa alágbájá ń ṣe wáàsí bóun ti gbọ́ tí àfa alágbájá ìmọ̀ọ́mù bẹ̀rù náà ni ń ṣe wáàsí òun gbọ́ tábà alágbájá sọ pé ọ̀rọ̀jọ́ wí ọ̀gá olórí ibú ó rò pé bóyá èmi gba ètò òfẹ́ sọ òun gbọ́ ni òun wá rò pé ọ̀gá olórí ibú báwo àwọn kìfèrí làmọ́ ń lo kẹ́lìmọ̀ olórí ibú fún ah, mo ti mí sínú kalẹ̀ mo ní parí ọ̀rọ̀ ìgbà tí ọ̀gá yìí parí mo ní àkẹ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni alukọ̀rọ̀dọ́wí wípé afọlágbájá sọ pé ọ̀gá ilé igbó ẹ̀yìn wá takò wọn kí ló dé takò wọn ó ní àtẹ́yìn náà tó padà fẹ́yìn ní mo ní padà ṣé ẹ̀yìn ní ọ̀gá ilé igbó náà lo ẹ̀nà náà lo àwọn kẹfìrí náà lo ọ̀gá ilé igbó fún ó dá ẹ̀yẹ fún mi lẹ́rìí pé àwọn kẹfìrí náà lo ọ̀gá olórí igbó fún ó ní ẹ̀yẹ fún mi lẹ́rìí pé kìí sàwọn mo ní ó dá àtẹ́bẹ̀ ìbéèrè rí ni ẹjẹ́ kéde fún yín kẹ́yìn ọba àdéhùn ọlá tí gbogbo wa máa ń kà tó wà nù A'la ó ní wàyà tajannabu hal àṣìkọ́ kò sí ẹni tí ó gbọ́ wà sí tí ó gorí kó bẹ́ẹ̀ àfẹ́ eribu rẹ̀ ti ní agbára ṣé gbogbo ẹni tí gbogbo ẹ̀yin tẹ́ jòkó yìí náà tẹ́ bá gbọ́ òdodo ẹ̀ jẹ́ kébìrì tẹ́lẹ̀ tẹ́ bá ti lè gbọ́ òdodo tẹ́ bá ti gún nípò bẹ́ẹ̀ ẹ ti kó sí ọ̀gá olórí ibú. mo ní yá ẹ̀yẹ fún mi lẹ́rìí ti fi yín wà láàkìn wà láàkìn wà láàkìn dà. èmi ò mọ báwọn èèyàn ti máa ń ṣe báyìí kẹ́rí àtijọ́ òun ni ti máa ń wò pé áà ah, bàbá yìí ní bàbá fáírọ́ọ̀sì lára wàláì nǹkan rí nǹkan ń wò ní pé àbáwò làwọn èèyàn ti máa ń sọ̀rọ̀ báyìí táwọn ń sọ̀rọ̀ ń bí mi o, mi ò mọ báwọn èèyàn ti máa ń ronú báyẹn wàláì sẹ́kírì sọ ni pé ẹ jẹ́ kí á dúró lórí òdodo ká má yẹ̀bá ododo. òdodo ẹ̀sìn ò ká tẹ́tìrí kí ẹ máa dúró lórí ẹ̀rí ni wàláì kí ẹ máa dúró lórí ẹ̀rí kí ẹ máa dúró lórí ìfẹ́nu ìkẹyọ̀ kan tí lálà sí àwọn èèyàn wọ̀nyí ayé ayé ayé ni wàláì ìkẹyọ̀ kan ó nu tó bá ẹjẹ́ kan yọ ayé kó bẹ́ẹ̀ wọ́n padà pátápátá ni ẹ̀bá sáláàdì tí mọ́sáláàdì ní ìfojú ti yóò dojú gbogbo yóò jà kí lẹ́ ń bẹ̀rù sí ṣé eré eléyìí wọn lẹ̀ lè fi tòdodo kọ́nà màlúkì ọlá kó sànù wa ọ̀rọ̀ ó sì bọ́ ò insha Allah ọlá pé mo rí pé àti ìsìn conclusion kankan ni wallahi ìyẹn kan wo pété yóò bá sọ̀rọ̀ á ìyẹn ti jàǹbá ni alára ọjọ́ tó ti lọ ni insha Allah máa gbé máìkì fún Abu Fawzan Abdulmajid kí wọ́n sọ kẹ́lìmọ̀ kan sí ìkejì láàrin ìṣẹ́jú péré tó. على محمد الأمين وعلى آله وصحبه àti àwọn sábà ọ̀dọ́dọ̀ àlékún ọ̀hún àti àgbẹ̀yà tí ọ̀rọ̀ bá ń gbàgbé ìdìbò ọlọ́run ọba fẹ́ẹ́ ké ọlọ́run ọba sọ náà wọ́n fún un ní alhaku ní ọdún ẹ̀ṣọ́ kálá ẹ̀ṣọ́ ní ọdún ẹ̀ṣọ́ yìí ọlọ́run ọba ó ti clear ìwọ máa wà náà àwọn olùjẹ́ olùpè ọ́ wọ́n ti máa gbá irọ́ kan láwọn fi ṣe àyíká ṣe rí ẹ̀rí pọ̀ fẹ́ kí ó bá lè ka ìdíra dáadáa nígbà tí wàá ń bílọ̀ sùn nígbà tí wọ́n ti pàdé ìpínlẹ̀ nǹkan ní ìyè wà lọ́dọ̀ aláìmọ̀ kan ní tí ó mọ̀ bínú ògùn gbàrà ìrántí wàá mọ́ ọ́n nínú kí ni.

nígbó hápùn sí àwọn káàkiri àdáyé nígbó wọn kákéwú dáná wọn kákéwú ni ká ní wọn oríṣiríà lásán ni àmọ́ gbogbo ààyè tí ń jáde yìí dìgbà tí wọn kákéwú yìí àbí dìgbà tí wọn dá dìgbà tí wọn onímọ̀ ìwà wọn ni wọn kò ní lè lò náà. sẹ́yì ìjọ tó bá ṣáájú lè yẹn ni mo fẹ́ ran irọ́ lọ́wọ́ lọ́nà kékeré báyìí ọlọ́sọ̀ yujahiduna fi sabilillah wa la yakhafuna lawmata lahim ẹlòmí ò ti tún dé yéèmù ọkọ̀dodo wọn nítorí àmì sọ́mà rẹ̀ fẹ́ lámú ti sọ́ ó ti wáyé pé òdodo yìí o tí ìgbẹ́jà ìyá wọn ti dé àti tí wọ́n fi kú nílé ẹ̀rí mi àwọn olódodo wọn ní yẹ láti má máa tẹ̀lé òdodo. so òdodo ìka yé èsè ti yóò pamọ́ ẹ dákun tó rọgbọ́n kéèyàn fi ọmọ ṣe láwùjá o wọ́n bá ìjọba ìjọba kò sí nù àwọn amẹ́rẹ́ àjùsára fúfàlà nítorí kẹ́kẹ́ èèyàn fẹ́ lérò àbúfẹ́ kìíní kẹ́yìn ìsìnbá ànábì sọ sọ́ọ̀bù wà lọ́sẹ̀lẹ̀ níbi àjí nígbà tí wọ́n fi àwọn ànábì òun ànábì mi kò sẹ́ni pẹ̀lú ẹ̀ kí ẹ ẹlòmí èèyàn méjì ẹlòmí èèyàn díẹ̀ sòdodo tó ǹgbà tí ọlọ́ọ̀ni mo ní mo gbọ́ ní àfíjà ẹgbọ́n nípa àkíyà báyìí báyìí Abu Muhammad yìí mo ní ó kọ́kọ́ takò látàrí mo ní à mọ́sálà lára Aisha àti àbúrò àbí náà báyìí kìíní mo ní èyí kù ni o kò sí ti ń jẹ́ báyìí mo á ní ká lè wo àfihàn sàkóyè àti kankan níbi ọ̀rọ̀ ìfúrágbọ́n ní àwọn ìlànà wọ́n sàlàyé ẹ̀ ìbáwọn àfáàtì gbogbo àfi ara ṣe fẹ́ ní ìmọ̀lẹ́ náà sàlàyé gbogbo ẹ̀ náà ti sọ náà kọ́ òun náà kà fún wa yìí olódò kan kò pa lónìí tí o tí wọ́n bá láǹfààní ká tó dáhùn padà sí ìṣẹ̀lẹ̀ bóyá ní jẹ́ pé kò yé wọn. ṣé rí iṣẹ́ àlẹ́ ìṣọ́nà ọba àlùsálẹ̀ gbogbo ẹ̀rí tó wá nípa ń pẹ́tù kọ̀ yóò ṣẹlẹ̀ lẹ́rí tó kọ̀ lójúgbà náà táwọn àáfàá sì máa ń wẹ̀ wá pé àwọn sáfẹ́fẹ́ pé ó ní ìkànnì ò dáńdé àbí ìlà wọ́n mẹ́rin wálé ní pé ó dà pẹ̀lú gbólóhùn tá àlẹ́ ìfẹ́ máa yá ìṣìlẹ̀ tàbátùn ẹni iṣu kò sí ṣe ẹlẹ́gbẹ̀rẹ̀ wọn tẹ́gbẹ̀ sọ́dà kò mí ní ṣé bóyá ìsì jẹ àwọn kankan nìkan náà gbọ́dọ̀ jẹ àtìlémọ́ gbọ́ gbọ́dọ̀ nǹkan gbọ́dọ̀ tó jáde ẹni tó bá ẹgbẹ́ ó takò làákàyè àgàgà ẹni tó bá kọ́ Islam church òun ní pé bá pè nǹkan ní doctrine àlòsùn sani àwọn òṣùlù ìyáálé òṣèlú yà ń gbé ní sánmà kálélẹ́rì nì tán bá gbé kalẹ̀ nǹkan ẹ̀yẹ tá a fi mọ àwọn ẹnìyẹn nǹkan ẹ̀yẹ ò ní change tó bá mọ́lé lérí ló tún kù èèyàn tí ń ṣe kan ló lè change àkọ́dọ̀ kọ́ fíjẹ́ pé ìgbà tí wọ́n fi wà mẹ́lẹ́ sìn àwọn ti lè yí padà àkọ́gbẹ́ nìkan kan là ń sọ ìtú wọn dá kalẹ̀ yín ò dá gẹ́gẹ́ bá ṣe ní sùfì òdúró ò change sìn àwọn táwọn sùfì lè má ṣe dáadáa wọ́n lè má bọ̀yá a máa fẹ́ tako kí ní jẹ́ sùfì gẹ̀gẹ̀ kí ní jẹ́ tàkọ́wọ́ kábíyè gbé ìbàjẹ́ kó lẹ̀ wàláyé dákun ìmọ̀ ṣe kókó tẹ́tùgbọ́n dákàfọ́ wàlúwà yẹ fún ẹgbẹ́ àná lè rú la lè lérò padà tó wọn lákòókò tí kò sí ni wọn láì sábà fún wa pọ̀ tó yẹ kí èèyàn sọ̀rọ̀ yìí kábà tó wò nípa ọ̀rọ̀ wa sọ̀rọ̀ ìsìláàmù ọ̀sọ̀rọ̀ ìsìláàmù gẹ́gẹ́ bí àbúrò yà mùsùlùmí sọ̀rọ̀ láì ìsìláàmù àyè lágbo yìí jẹ́ ìsìláàmù àti ká ní ó fẹ́ sí ìsìláàmù tó èmi ní ìsinmi sọ̀rọ̀ kan tó yapa sí àwọn olùmọ̀ tí wọ́n sọ wọ́n wá ya pa títí wọn tó wọ́n á rẹ́ẹ̀dì wọ́n kẹ́hìn tí báwọn sọ́láfù náà ṣe kí ni wọ́n ṣe kìlá ah bàbá àgbáńgbá ìmọ̀ kan ni bàbá àgbáńgbá ìmọ̀ kan ni wọ́n lọ́ sí ọlọ́ ẹ̀kejì ní pé kí ni jẹ́ kìláàfù gan ń òun mọ́ ẹbí jẹ́ kìláàfù lápẹ̀júwe omi bó ṣe wà ní omi ni ẹ wò ní omi díẹ̀ wà báyìí omi àgbò wà báyìí omi púpọ̀ wà báyìí ẹnìkan wá ní ah omi wà nù kẹ̀ yìí òun adó ìkànnà àdúrà ni àkódò ah, omi wà nù kẹyì ó kéré ẹnìkan náà sọ̀rọ̀ a ah, omi wà nù ẹ̀ ó kún ṣé ẹni níwọ̀n gbà tí gbogbo ti ní omi wà nù ẹ̀ tí mo ta kó eléyìí wọn ò já sí pé àná wọn ṣe kìlà àmọ́ nígbà tó bá já sí wárí eléyìí ni omi omi á ah, kò sómi mẹ́ eléyìí ni omi wà mẹ́ eléyìí á tó mi ó bá wà mẹ́ kó yà àjọ omi ti sìn àjẹ́ omi dúdú omi ò sí mẹ́ so kí ni yẹn abẹ́nìkan lè jẹ̀ ló wà mẹ́ ìbáṣepọ̀ yẹ ọba yìí sìn tó lẹ́yìn ìgbà yẹn tí wọ́n ní kì í ṣe gbogbo bá àwọn gbogbo dáǹsọ̀ wọ̀ láwọn asálàbù náà sọ láwọn tó tún ní mọ̀tì wá lọ. kábà pẹ́pẹ́ nìkan gba dókítà àbẹ́ nìkan gba pòfẹ́sọ̀ àwòyí má yẹ àwọn pẹ́pẹ́ ti gbá lọ ti kẹ́ ọdẹ ẹ̀jẹ̀ má pẹ̀lú ìjọba dókítà mustapha morod wọ́n sọ̀rọ̀ nígbà kan débi àwọn tìfáàtù kan tó fẹ́ papọ̀ mọ́tà àwọn kan náà fúrúkọ̀ wà láwọn dá àwọn tó kú fẹ́ ti dàgbà wọn ní kájọ. àwọn èyí ti gba ó sì nìkan jóná tó àti bẹ́ẹ̀ lọ sẹ́yìn wá ní òdodo yín nípa ẹni yóò gba kúrò mí ní òdodo kájọ máa lé nǹkan tí ń jẹ́ ìmọ̀ nípa ẹ̀sìn kájọ máa lé wò ó ká sì máa sọ òdodo yẹn jáde wọn ní jó òdodo ká máa sọ àwọn èèyàn ká bẹ̀rù bá ká bẹ̀rù ọlọ́run o èyí tó jẹ́ àkúlé jùlọ ká bẹ̀rù ọlọ́run ọba wàlẹ́ ìsàkúlò kìlá ti já àmì àtẹ́bàrọ̀ àdáàkìlá kò sí ìhàkùnmí nà nàfẹ̀ kéde gbogbo ògbà ìyapa tí ó sàlùmọ̀ láǹfààní ìyapa tí ẹ̀tún mọ̀ ṣe bí díẹ̀ díẹ̀ ká lọ síbi àkídẹ́tù sàwí ti ṣe kọ̀ọ̀kan tó súnmọ́ wa kí náà sọ pẹ̀lú bóòlù kéfà yọ amílù àni mọ̀tẹ́lẹ̀ lẹ́yìn àtẹ́lú kó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu gbogbo àwọn tíra so àwọn akẹ́kẹ́ mẹ́tọ́ já sí kò wú iṣẹ́ ẹni tí ẹ̀ bá ní ìwọ̀n gbé hikma yín ètò wọn já sẹ́lẹ̀ rọ̀ bí kàbí hikma èdè ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ń dákọ̀ hikma hikma hikma kí ni jẹ́ hikma gan-an يؤتى الحكمة من يشاء وما يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا ìkímẹ̀ yẹn ṣe tí ó máa da ẹ̀rí ànábì nù ìkímẹ̀ yẹn ṣe tí ó máa dẹ̀rí ọlọ́run ọba nù ìkímẹ̀ yẹn ṣe tí ó máa dẹ̀rí àwọn sáràfù nù ìkímẹ̀ tó bá ti takò eléyìí ìkímẹ̀ ti ìkímẹ̀ ni kìí ṣe ìkímẹ̀ jẹ́ àlù wọ́n tó ẹ kí a máa sọ̀rọ̀ ká kátìrà nípa nǹkan ilé ìṣe tó le mò wá gbálẹ̀ láti òun náà sì ní wọ́n náà ọ̀rọ̀ ọmọ ni wàhálà ìmọ̀ni wàhálà ń tó ní ìmọ̀ni láti fi òdodo hàn so gẹ́gẹ́ bí wọ́n tún sọ nípa ti èèyàn lè jáde kóònù ọ̀nbídíà bí èèyàn lè jáde kóònù bí ọ̀nbídíà táwọn á lè dá fọ́tò fọ́tò wàhálà yọrọ pa nílé yìí wàhálà yọrọ pa nílé yìí ah, èèyàn ya fọ́tò ẹ̀ nígbà fẹ́ fífò ẹ̀ ń tó bá jẹ́ àti pé ó sọ pé fọ́tò yìí àníyàn dọ̀tí ẹ̀ ń pé ah, ó dáa tó ń tọ̀ kò jọ ń sún náà àkọ́kọ́ náà ìtàbí pé aláìmọ̀kan ni kí ni àwọn òṣùlù alùsùnà kí ni òṣùlù wọn tọ́ba ti mọ̀ lọ́ọ̀fì mẹ́lẹ̀ mọ́ ìgbà wo ni òjò lọ́ọ̀fù pé ẹlẹ́sẹ̀ jẹ́ àmàlẹ́ wa ni mà tí wọ́n bá sọ lọ́dọ̀ ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ rí ìmọ̀ antivirus mu anẹ́bí ti yóyé wa mọ̀nkọ́dà anẹ́bí sọ pé mọ̀nà so tó yìí máa bá kí nìyẹn náà ní antivirus níbi ọ̀rọ̀ níbi ìṣe gbogbo ẹ̀gbẹ́ ọ̀kọ̀ọ̀kan nǹkan yóò lè gbèrè gbúra yìí so ìjà tó dúró ọlọ́run tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà láì ká sọ fún aláwọ̀ àǹfààní yìí ọlọ́run tó fún wa kéṣe pé ẹyin kúrò bẹ̀rẹ̀ ọrọ̀ gbogbo ayé ba tó pọ̀ fún kó tá sọ àwọn gbogbo àwọn òní tá sọ àbí tá tí eh, lórí ọmọ dájú máa sọ fẹ́ ṣe ni kánú ti tààzù ẹ̀wọ̀n tó kọ́kọ́ ṣe wọn kọ́kọ́ ṣe náà ṣe tààzù kéde pé torí ká ní ń jà fún ẹnìkan ládàá gbogbo lẹ́yìn èèyàn gbọ́dọ̀ kó ìyá rẹ̀ tòkè ṣe lẹ́yìn lórí òdodo kéèyàn bá níta níbi tó tọ́ sọ́sọ́ bá àlùsẹ́lẹ̀ àti àṣìyàn sọ lè là sànẹ́bì máa wọ́n pẹ̀lú onígbàjẹ́ sànẹ́bì ẹ̀fẹ́ dé lórí òdodo sànẹ́bì ẹ̀fẹ́ gbọ́rọ̀ ilé yìí tó ń gbélé yìí ó yá ti tẹ̀mùfáránà rẹ̀ tẹ̀mùfárọ́pọ̀ rẹ̀ tí wọ́n ti ń jẹ́ òdodo nì tí wọ́n ti ó kálukú bá wá wí lẹ́yìn òdodo ló máa wí wọ́n ní lè yá halak man halak àmbá yìí náà wà yá yà man àyà àmbá yìí. asalaamu alaykum wa rahmatulah. aleykum salaam. ẹ láti má bínú gẹ́gẹ́ bí oṣáàdù ìdìbò bá ń sọ lẹ́ẹ̀kan pé gbogbo àwọn ọ̀rọ̀ táwọn sọ yìí kẹ́ ẹ wọn láti jẹ́ kó dé sí àwọn tọrọ kan pé láti lágbára wọn kẹwàá ní èmi náà náà fẹ́ fi kún ẹgbẹ́ mi náà ẹgbẹ́ mi náà sọ fún wọn tí mo fẹ́ sọ yìí èmi náà fẹ́ fi ọ̀rọ̀ yẹn kún kẹ́ni rí ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run wàláì ká mọ̀ pé gbogbo tábà fi ẹnu wa sọ ọlọ́run bá nìkẹ́ olóògbé wa ń lọ àlùkẹ́yàmù ma yalfizu min qawlin illa ladayhi raqibun atid wa inna alaykum لحافظين كراما كاتبين tábà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ manhaj ọ̀rọ̀ ẹ̀sìn nǹkan tá a fi máa ń jà gẹ́gẹ́ bí weapon ẹ̀rí ni ìmọ̀ ni kéde pé kéèyàn máa pààyàn ló kọjá wọn báyìí kéde pé kéèyàn máa karamáyà hmm. kéèyàn wá pọ̀ mọ́ pé wá kílé tó jòkó lẹ́tọ̀ mi mọ́ èmi kàfẹ́ jòkó ni màá sì mọ́ karamọ́ ẹ̀ kó o lè bá mi gbogbo àwọn nǹkan ya àrùn òní. ẹ máa gborí burúkú yín lọ. wàláì àwọn alágídí tó ń bá rìn o wàá màá kára mẹ́ ah, ẹ dákun pé ẹ̀sìn là ń jà fún ni àbára wa ètò rẹ̀ mi ò mọ̀mọ́ ó ti dàrú mọ́ mi lójú ni o ẹ̀sìn là ń jà fún ni àbára wa ẹ wò ẹ jẹ́ ká bẹ̀rù wàláì ẹ jẹ́ ká bẹ̀rù tó bá jẹ́ sí pé ìgbésí ayé wa ẹ bá ń sọ fún wọn o. wọ́n jẹ́ pé ìgbésí ayé wa àgbẹ́jẹ́ kí yẹ̀yẹ́ ó láti ẹ̀ onípàwọn eléyìí tó ṣerú eléyìí àwọn ìkẹta ṣerú ń ń yìí lọ́jọ́ kìíní àná àmọ́ tó láti ìgbésí ayé wọn torí èmi wò pé ó tún ṣe ṣe bóyá pé kí wà sí kó tún wúlò fún yín tó lẹ́rìí lórí ká ní lẹ́rìí tó wà ní lórí irú àwọn nǹkan yìí àwọn nǹkan tí ò wọ́n máa àwọn nǹkan tí ò dáa rẹ̀ lórí pé ẹ̀jọ̀bà tó ti san lára wọn ẹ̀jọ̀bà tó ti san lára wọn ẹ̀jọ̀bà tó ti san lára wọn ó yẹ wá sọ tèmi náà sùn. a sì jọ ṣe jàbá tó òun náà ni. èmi ò sọ jàbá tá ní káàkiri. ìbàjẹ́ kò wọ́n ní ẹni fún àwọn ìdáṣe jàbá dáṣe. ọlọ́run àlejò ọlákùsà nù wa ọlọ́run àlejò ọlákùsà nù wa àbúrò Abdullahi àwọn ni wọ́n wà ní ẹ̀gbẹ́ ọ̀tún mi yìí ọ̀láì àwọn náà wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi ìkan náà àwọn aṣíwájú wa dáadáa tó jẹ́ tó wípé wọ́n máa ti ń tẹ̀lé òdodo látọjọ́ tó ti pẹ́ ni òdodo làwọn náà ń wá kí wọ́n fi lọ kó sínú àdánwò jàbàtà wàlá ìfọlọ́wọ́n bá nílò láti tó gẹ́gẹ́ ni ó tún yọ wọn ọlọ́run kádàrá pé èmi àti ẹni tó gbé àbúrò wọn á jẹ́ ọ̀rẹ́ dáadáa sọ̀rọ̀ gbogbo ìgbà yẹn tí mo bá lọ sí ilé wọn tí n bá lọ sílé wọn àwọn tí wọ́n jọ ń lọ jàbàtà nílé wọn yẹn tó rán pọ̀ ń bẹ̀ wọn wọ́n àmọ́ ìfẹ́jọ́ mi sùn wọ́n pé ọmọ bá lókùn wọn ó ti wá ó ti wá èyí wọ́n rán wọn lé ìmọ̀ nígbà wọn gan kọ́lọ̀ ọba àlejò ọ̀dà kó tó wá di pé mo wá gbọ́ ìró dùnú pé àwọn ti kúrò ní ibi rẹ̀ alihamudulilayi ó ti kó àwọn ọmọ alágídí kan náà lẹ́ báyìí ó jẹ́ pé òun ó mọ̀ ga káàkiri báyìí náà tí ó sì wà ń jọba kọ́lọ̀bà ti sọ́lá kí ó bá wá dá àwọn náà padà dáadáa so mò ń wò tó bóyá àbúnà wọ́n ti ní ọ̀ka bí méjì torí pé àwọn náà ní nínú àwọn irinṣẹ́ tọ́sí nípa iṣu yìí náà kí ṣe nǹkan tí ó pẹ̀lú ara wọ̀ lọ́ọ̀ fọ́lẹ̀ pẹ̀lú ọ̀sán. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه èmi ò ní ìgbàgbà tí màá sọ sí púpọ̀ ọ̀rọ̀ ìyàwó àṣàmìlá àwọn àfáàná òṣèlú nínú pàtùwà kí ni nǹkan tí àwọn tí ìtọ́jú ìlú fún ìgbà wá nímọ̀ràn gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ fún àwọn ọ̀rẹ́ náà ti sọ fún wa ní pé ẹnì kọ̀ọ̀kan wa ayẹ́tọ́lẹ́ pé òdodo òní ó ìrìnà láyà wa ju ìfẹ́ ìgbẹ̀kan lọ. pẹ́ẹ́ pé ìta bá ti ní òdodo ibẹ̀ ni a nífẹ̀ẹ́ láti máa wà. tí eléyìí tó bá jẹ́ pé òun gangan ni ìgbà tí ó pàtàkì lọ́kàn wa níṣàlá ọ̀tà ńlá fúra bẹ́ẹ̀ pé ìyàbá fẹ́ ṣe tẹ̀lé láwọn àìkan àlọ́ padà lu òdodo téèyàn nífẹ̀ẹ́ yẹn tó padà lọ sábà bí láti gbé kó yọ̀nà kúrò níbi àwọn ìsìn tí àwọn abẹ́ rí tó àwọn ọmọ ìyá wa náà tó sì ń pe àwọn nǹkan yìí àwọn náà mọ̀ lọ́kàn wọn pé àwọn táwọn ń tìfẹ́ nìyí wọ́n wà lójú ọ̀nà tó yẹ pé kàlẹ́ náà ni wọ́n pé ètò ìgbìmọ̀ náà jọ àlùsí náà jàmáà ní nǹkan tó wá ń lò ìmúlátara ìfẹ́ àfẹ́jù kéèyàn fẹ́ràn ju òdodo lọ wọn nìkan tó ń fa àwọn akẹ́kọ̀ọ́ torí pé nínú ọ̀rọ̀ wọn sọ́mọ sọ náà inú ti di pé ẹni tí náà bá rẹ̀ nìyí wọ́n ti kí ò dáa nígbà tí ìwà sọ pé àwọn ènìyàn àwọn àpá àwọn ni wọ́n ṣùgbọ́n ìṣúná fún wa ẹni tí wọ́n tẹ̀wá kù díẹ̀ láwa torí ẹ̀ àwọn sọ pé àwọn ọmọ yẹn sọ pé ẹ̀sọ́ lọ àwọn ọ̀rọ̀ yìí kìí sí àwọn ọ̀rọ̀ jẹ́ pé ó jẹ́ ẹni tí wọ́n fi òdòdó sílẹ̀ láti òdòdó yẹ kó yóò wá sí inú wọn fi sẹ́yìn táwọn wá lọ lo ọ̀rọ̀ tíṣù kàgbá ní ọ̀sìn ọ̀lọ́ sàálà pé wọ́n wọ́n sọ wọ́n ní ìlànà pẹ̀lú àwọn ṣègùn bá nípa ọ̀rọ̀ àkàwọ́lẹ̀ tàbá ti sí òkú àbá àkàwọ́lẹ̀ ìgbéra wọn ní oníbíyà. ṣé ìgbà táwọn afá nìyẹn? àbí. ṣé ìgbà táwọn afá nìyẹn pé àkàwọ́lẹ̀ àdáwọ́lẹ̀ obìnrin ò bójú obìnrin ò bójú lọ́nà àbí pé àwọn tí àtàwa àtẹ̀yìn sẹ́yìn náà mọ̀ pé wọ́n ti ní mẹ́nájà àrùn àjàmá àwọn èèyàn ń pè jù lọ wọn ṣe irú tí a ti kúrò pé kí aláwọ̀ sọ tààrà tó lè wá bẹ́ẹ̀ tí irú bẹ́ẹ̀ náà fẹ́ dáa padà sí. Hmm. ẹwà wò bọ̀tàrà ọ̀kadà látara pé ojú ọ̀nà tí wọ́n ti mú ìgbà náà fẹ́ mọ̀ lò ló fà sí ọmọ náà lè bá ààrẹ yìí tó sọ síwájú wa ni wọ́n àwọn wà sí lórí òdòdó tó wọ́n yàtọ̀ fún wọn. tó jẹ́ pé ṣèkà mi àtàwọn àwọn afáàdà ó wọ́n ti níbi àwọn tó ọ̀rọ̀ yìí ó fa wàhálà púpọ̀ láàrin àwọn. alhamdulilayi wà tí wọ́n wà lórí òdòdó àwọn náà padà rí tó làwọn tẹ̀sẹ̀ máa padà sí ìlú tó àwọn máa fa tẹ̀kúrìkì láàrin àwọn ọmọ ìyá bẹ́ẹ̀ láwọn nígbà tó ẹ̀dá kùn àwọn wọn tí wọ́n má jẹ́ kí ìfẹ́ tí wọ́n ti sáwọn ènìyàn yìí àbí pé wọ́n yára kankan tí wọ́n ń wò pé wà lọ́dọ̀ wọn kó má jẹ́ kó mú láyà wọn ju òdodo lọ òdodo yìí náà tí wọ́n ń sọ láti wájú sẹ́yìn òun náà yìí kan pé òun náà láti lọ sábàbí láti fi wọn sókè o. tọ́mọ̀ kó ló dáwọn tí ó dáwọn ń sọ ní gbogbo ìgbà yẹn òun náà ni gbogbo èèyàn nífẹ̀ẹ́ lára wọn tí wọ́n á ti jẹ kó ní ìdodo yìí kí ọlọ́run wọn yẹ pẹ́lẹ́ kọ̀ọ̀kan wa o sáwọn àlejò wọn ní ọ̀tọ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك.